الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه سرا وعلنا يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله لا جاجوا أنا يلوجا lórí gbogbo mùsùlùmí wọn jẹ́ ẹni tó ṣe wípé wọn ní ìgbàgbọ́ sí pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa kí ká máa bẹ̀rù Allah ká sì máa ran kan rẹ̀ bíbẹ̀rù eléyìí tó ń pè lédè lárúbáwá ní alkhawf alkhawf wọn ní ìtumọ̀ rẹ̀ ní ghammun yalhaqul insan lè tọwọ́ kọ́ ìlmọ̀kúrò ìdámúni eléyìí tí máa báyàn nítorí kí aburú ọmọ ṣẹlẹ̀ sí ìdààmú kaburú ọmọ ṣẹlẹ̀ sí yàn ọdún wọn pè ní ìbẹ̀rù khawfun nkẹ́kẹ́ tí wọ́n bẹ tí wọ́n pè ní arrahba wal òun náà lè yọba ìbẹ̀rù náà láti pè ọ́ náà ṣùgbọ́n sọ fún ìbẹ̀rù lọ́wọ́ eléyìí tó ṣe pé ó ṣe àkójọpọ̀ ṣíṣe àgbéga sínú. Si alkhawf onáni ìbẹ̀rù kaburú ọmọ ṣẹlẹ̀ sí wa ìbẹ̀rù kaburú ọmọ ṣẹlẹ̀ sí wa àmà bẹ̀rù Allah nítorí kaburú ọmọ ṣẹlẹ̀ sí wa tọ́lọ́ nìkan ló lágbára láti fi dáadáa sìn ó nìkan ló lágbára láti mú aburú kọ́ abáyàn ọlọ́run lẹ́dàá wa gbogbo tó bá sèyàn láyé olóòwò mo sèyàn bọ́lá ti sèwá dáyàn dáadáa lèyàn máa fẹ́ kò sẹ́nìkan tó fẹ́ ká ìdánwò sèwọ̀n àwọn máa bẹ̀rù ọlọ́ọ̀ pé ìwọ lọ́ba tó lágbára láti fàìdá sèèyàn ìwọ lọ́ba tó lágbára láti mú aburú báyàn má jẹ́ ká ẹ̀dọ́ sẹ́mi má jẹ́ ká aburú sẹ́mi eléyìí ni ìbẹ̀rù tá à ń sọ yẹn ìbẹ̀rù oríṣi kejì ar-rahbatu wal-khashya oníkà máa bẹ̀rù ọlọ́ọ̀ káti máa ti àgbéga rẹ̀ pé ọlọ́ọ̀ ìwọ tó ga nǹkan kan ọ̀gá tó ọ ọlọ́ba tó tóbi nǹkan kan ò tóbi tó ọ. ah o tó bẹ̀rù ìwọ la gbọ́dọ̀ máa bẹ̀rù gbogbo eléyìí ọ̀ràn yẹn ló jẹ́ kọ́kí Allahu Rabbul Alamin ó lè kàn án bẹ̀rù bẹ́ẹ̀ èyí wọn wà nínú ilé ayé wa lóríṣiríṣi àwọn ẹni rí wa àwọn ẹni bó wa àwọn rí wa àwọn sẹ ilé àrí wa oní ẹni àwọn ẹni àwọn ẹni jáde ìtì máa wú àwọn náà oní ẹni táwọn èèyàn máa àwọn máa dín kòkò wọn máa dúnkù lájà máa wọn lọ́nà tó ṣe pé ìbẹ̀rù wa yóò wá lára yóò gbogbo nínú ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọn máa bẹ̀rù wa wọn máa sáàdì wa ẹ̀wọ́n ló lọ́ mú wa nígbà tí ẹnìkan bá ti dárúkọ ọrùn wa torí iná máa rí èèyàn tí wọ́n máa pariwo ọ̀gá láti fa ìdá sa wọn lọ́dọ̀ alágbára kan láti máa kó kan wá bá wọn kọ́dà kó sí kọ́lọ̀ wọn bọ̀ fẹ́ bẹ́ẹ̀. wọ́n wá gbé nítorí ti Allah wọ́n gbé lọ bẹ́ẹ̀ lómi tí èsì Allah a'udhu billahi minash shaitanir rajim. gbogbo ẹnikẹ́ni tó wá gbé Islam tó gba lẹ́sìn tó sì ń tẹ̀lé lánàá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam ní ọjọ́ àràtọ̀ táàfin rí àlùjẹ́ náà wọ̀ ọ̀ràn kó mú ní kókó kó sì má lára yẹn ìbẹ̀rù Allah nítorí pé ìbẹ̀rù Allah òun náà ní nǹkan kan nínú nǹkan tí ó ń bẹ nínú àwọn nǹkan tó ṣe é pé wọ́n á máa jẹ́ kí ọkàn kó tagiri láti Allah kódà wọn náà ló tóbi jù nínú nǹkan tí máa mú kí ọkàn kó tají jíjẹ́ ọ̀ràn èèyàn pé ká máa bẹ̀rù ọ̀hún ẹgbẹ̀rún fìdí nǹkan bẹ láyé eléyìí tó ti pé àwọn èèyàn máa bẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà táwọn èèyàn tó ṣe pé ẹ̀rù jẹjẹ máa ń wà ní ìgbà tí wọ́n bá bọ̀rọ̀ tó lè rú wọn àwọn ọpọlọ bẹ̀rù ọlọ́yìn lẹ́dà ayé lẹ́ bẹ̀rù nítorí gbogbo nǹkan nǹkan tó dá nǹkan tó تري لي الله رب العالمين فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين àwọn ọ̀dàkọ́ ọmọ abẹ́rù àwọn ẹni tí wọ́n lò ní rí ibì kan dé àwọn kọ́ lọ́mọ abẹ́rù àwọn tí wọ́n ní ọkùnrin tó gbé gbà àwọn kọ́ lọ́mọ abẹ́rù Allahu Rabbul Alamin ọlọ́mọ abẹ́rù ẹlẹ́dàá rẹ ẹlẹ́dàá àwọn ọ̀tá rẹ ọba tó ṣe pé a máa ṣe dáadáa sí ni. a sì máa mú ká ìdákọ̀sẹlẹ̀ sí ni ọba tó ṣe é pé ó lè dí làmánì ó lè mú àjálù àrélù ọmọ ṣẹlẹ̀ séyàn láì sì bẹ̀rù ibi tí ọba já sí ọba tó ṣe é pé tó ń bá kẹ́kẹ́ nǹkan kó séyàn àtẹ̀rẹ́ ni innama amruna an naqula lahu kun fayakun àtẹ̀ni bá kẹ́kẹ́ nǹkan kó sẹ́ kí nǹkan náà sì máa sẹ́ni. yàtọ̀ sí gbogbo ẹ̀dá ẹ̀dá kan lè dá kankan rí ṣe láì jẹ́ pé òun àtàwọn kan wọ́n jọ pawọ́pọ̀ láì jẹ́ pé òun náà ọlọ́pọ̀ àwọn èròjà tí ó lò ó kó jọ papọ̀ kí wọ́n á retí èsì tọ́lá wọn kò rí bẹ́ẹ̀ fẹ́lẹ́ kọ́ fún wọn wọ́n kọ́ fún ní nǹkan tó mọ̀mìnì àwọn ọ̀dà rẹ̀ kọ́ yẹ kó máa bẹ̀rù Allahu Rabbul Alamin nìkan ni kó máa bẹ̀rù tí ìwọ bá tí ìwọ bá jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run ni ẹ máa bẹ̀rù wa tẹ́ ẹ bá jẹ́ olùgbàgbọ́ òdodo eléyìí túmọ̀ sí pé ẹni tó bá fi ọlọ́run rẹ ẹlẹ́dàá ara lẹ̀ tí ó bẹ̀rù tó ṣe pé nǹkan mi tó yàtọ̀ sí ọlọ́run ní bá ń bẹ̀rù eléyìí ọ̀pọ̀ náà bá gbọ́ ìrọ̀ lásán ìnìgbàgbọ́ tó ń pariwo pọ́ni nítorí pé ara àgbàgbọ́ òdodo òun náà ní ká máa bẹ̀rù Allahu Rabbil Alamin lónìí kan àti pé ká bẹ̀rù Allahu Rabbil Alamin tó sì jí wọ̀ ipe ká gbé lọ bẹ́ẹ̀ lómi tá a tọ̀sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọlọ́run ti sọ nínú Suratul Maida ayé kẹrìnlélógójì ọlọ́run ní fala takhshawu an-nasa wakhshawun fala takhshawu an-nasa wakhshawun ẹ má ti jẹ́ni tí wọ́n máa bẹ̀rù àwọn èèyàn èmi ni ká máa bẹ̀rù ẹ jẹ́ni tí wọ́n máa bẹ̀rù àwọn èèyàn èmi ni ká bẹ̀rù ẹ lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ òdodo lódodo ẹ òtítọ́ lótítọ́ ṣùgbọ́n ẹ kọ̀ láti sòdodo ẹ yẹra fún òtítọ́ nítorí bẹ̀rù àwọn èèyàn nítorí káwọn èèyàn má sọ yín lẹ́nu nítorí bẹ̀rù àwọn èèyàn àìmọye òdodo ilé ti ha para àìmọye ojú ọ̀nà mìíràn lẹ́yìn náà máa pè ní sínà nítorí kẹ́ ẹ má bàa tẹ́ lọ́dọ̀ àwọn èèyàn ẹ má bẹ̀rù àwọn èèyàn nítorí kọ́ má bàa jẹ́ pé wọ́n mú ohun tí yín wọ́n sọ pé ọ̀nà sọ báyìí wọ́n lọ wí báyìí torí ẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ láti ṣọwọ́ ní lásán wàhṣọ́ọ̀n ẹ bẹ̀rù àwọn èèyàn èmi ọlọ́run ọba ní kẹ́ máa bẹ̀rù. mọ ọlọ́run ẹni dára ó ti ń pàkíyèsí lọ sí ti ṣe pàtàkì tó ọba nìkan ọ̀nà bẹ̀rù bẹ̀rù á sì máa gbéga nítorí pé ọ̀pọ̀ nínú àwọn èèyàn tó ti kí nǹkan mi èmi nìkan ní kẹ́ ẹ máa bẹ̀rù kẹ́sì máa ṣe àgbéga mi èmi nìkan ní kẹ́ ẹ máa bẹ̀rù kẹ́sì máa títóbi mi fún mi eléyìí túmọ̀ sí pé ló jẹ́ lórí wa kájà ni tó ṣe gbé ìbẹ̀rù wa lọ bẹ́ẹ̀ lómi tó lómi máa bẹ̀rù kálukú látàrí pé gbọ́ náà gbọ́ lódodo nǹkan míì ni wọ́n pè lẹ́yìn rẹ̀ nǹkan míì ni wọ́n wárí lẹ́yìn ẹ sì rí i pé bí wọ́n ti ṣe ń pè nǹkan mí lẹ́yìn rẹ̀ tí wọ́n wáyé fún nǹkan mí lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa bẹ̀rù nǹkan mí lẹ́yìn rẹ̀. yẹ́bà bí àwọn ológun kí ni jẹ́yìn bẹ̀rù ogun náà ogun ni nítorí kékeré ni wọ́n máa bẹ̀rù rẹ̀ wọ́n máa wá ju pé oríṣi ogun mélòó lọ́wọ́ ogun kan máa jẹ kínní kan ogun kan máa gba kínní kan wọ́n máa wá ju lọ́wọ́ ogun gbogbo tó bá fẹ́ ṣe láyé wọ́n máa bẹ̀rù ogun ni tí sọ̀rọ̀ bá ṣe ó lè gbógun ti bínú sọ bẹ́ẹ̀ ni ẹni tó ẹ pé ọ̀yà ló ń sìn ọ̀yà ni wọ́n máa bẹ̀rù ẹni tó ẹ pé òrò ló ń bá òrò ni wọ́n máa bẹ̀rù ẹni tó ẹ pé eégún ni eégún ni wọ́n máa bẹ̀rù òkàkà jàǹkà àwọn kan lágbo lẹ́yìn ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ nígbà tó bá jẹ́ kúrú rẹ̀ ọ̀nà ni wọ́n ń sin lẹ́yìn Allah òní wọ́n máa bẹ̀rù yàtọ̀ sí mùsùlùmí gidi òun Allahu Rabbul Alamin lọ kó sì yẹ kó Allah òní wọ́n ń sin tó máa bẹ̀rù ilé ọdẹ tó bí wọn jẹ pé wọn náà ó ń pera rẹ̀ mùsùlùmí ó tún wọn lọ máa àwọn wọn máa gbogbo àwọn ogun wọn máa bẹ̀rù Ṣàngó wọn máa bẹ̀rù ṣètọ́nì wọn máa bẹ̀rù èṣù wọn máa bẹ̀rù gbogbo àwọn alálòpọ̀ eléyìí táwọn èèyàn ń tẹ̀lé yàtọ̀ sí Allahu Rabbul Alamin ọjà tó èsè mùsùlùmí èsè mùsùlùmí mùsùlùmí kankan yàtọ̀ sí Allah tó sí ọ tó lè mú kí n tọ́ yọ ṣẹlẹ̀ sí ọ tó yàtọ̀ sí Allahu Rabbul Alamin. ọlọ́run ẹlẹ́dàá wa ni ó ròyìn àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run olùgbàgbọ́ òdodo lódodo ó ní wa yakhshawna rabbahum wa khafuna su'al hisab wọ́n máa bẹ̀rù ẹlẹ́dàá wọn wọ́n sì máa bẹ̀rù ìṣirò burúkú kọ́mẹ́tì àwọn tó bá di jọ́gbìn lálùkìyàm ilé wa nu Suratul Ra'd àyà kọkànlélógún wọ́n máa bẹ̀rù olúwa ẹlẹ́dàá wọn pẹ̀lú ṣíṣe àgbéga rẹ̀ wọ́n sì tún máa bẹ̀rù ìṣirò burúkú kọ́jà táwọn tó bá di lọ́la gbẹ̀ndà kìyàm gbogbo ẹnikẹ́ni tó bá ń bẹ̀rù ọlọ́wọ́n bá nípa pa bíbẹ̀rù rẹ̀ tó lè pé ń páyà rẹ̀ nípa pa páyà rẹ̀ tó sì jẹ́ni tó ṣe é pé ó tún ṣe àgbéga Allahu Rabbul tó ti fi ṣiṣẹ́ ń bẹ̀rù rẹ̀ ẹ̀sẹ̀ ńlá rẹ̀ ìdúró níwájú olúwa ẹlẹ́dàá rẹ̀ alìjẹ́nà méjì ọ̀jẹ̀ tiẹ̀ ẹ̀sán ńlá olóyìn alìjẹ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ méjì lọ́lọ́wọ́ ọba yóò fi ká lọ tọ́ba ń bẹ̀rù olúwa ẹlẹ́dàá rẹ̀ eléyìí túmọ̀ sí kẹ́ni bá bẹ̀rù Allah ọ̀dájú kò síra ni o kò sí kankan tó rí gbàdúrà tẹ́lẹ̀ lọ́ba ti bẹ̀rù Islam wo lọ fẹ́ sọ pọ̀ ọlọ́run bá sàyè ẹ̀sán rárá eléyìí tó wọ́n fáwọn ẹrú òun táwọn ẹni gbà onídàárí kẹlẹ́mẹ́ kọ́ọ̀fẹ́ mọ́kọ́ọ́mí wọ́n kọ́ọ̀fẹ́ wáyé ẹ̀sán yóò ní jẹ́tẹ̀lẹ́ kankan ẹ̀yà abitẹ́ni tí bá ń bẹ̀rù ìdúró rojọ́ níwájú ọlọ́run tó bá ti jẹ́ ọ̀gbìn nàlù kìyàmà tí ṣe ń bẹ̀rù àwọn ìlérí ìyà eléyìí tó lọ́wọ́ bá ti ṣe fáwọn onítọ́ba ẹni náà tẹ̀sán tí wọ́n jẹ́ ní kíkà nínú ìṣirò ìdájọ́ ọlọ́run láti ilé ayé ń bí ọlọ́ọ̀lẹ́ ní ti máa ń pààyàn lọ ọlọ́ọ̀lẹ́ dára fi hàn gbígbá nìkan máa bẹ̀rù ohun àyàfà àwọn ẹni tó bá ní mà innama yakhsha Allaha min ibadihi al-ulama ẹnìkan ti bẹ̀rù Allah nínú àwọn ẹrú rẹ̀ àyàfà àwọn ẹni tó ní mà àwọn ọmọ sọ pé àsìkò tó bẹ̀rù ọlọ́run tó yẹ pé ìbẹ̀rù ọlọ́run ó lé ẹ̀jẹ̀ náà ó mú ọtí dáadáa wọ́n ní ní àsìkò yẹn gágágágá wọ́n sọ pé ṣùgbọ́n kí láǹfà ní màtá àmà kí láǹfà ní gbogbo ètò àkó ẹ kí gbogbo tọ́lọ̀ ní ká máa ṣe gbogbo ètò ní ká ṣe àmà fi ha pa ni. ìbẹ̀rù ọlọ́run náà rádà ìmọ̀ náà rádà kò sáǹfà ní fún nítorí pé ìtànpè ní mà lábẹ́ òfin ọlọ́run ó ní ọmọ tó lò ọmọ tó lò kí ẹ ti kó bí

jíwó gbà lọ́wọ́ àwọn èèyàn ọmọ tí àwọn jẹ kò ní kíní kan tó ṣe nítorí pé wọ́n fẹ́ gbowó lọ́dọ̀ wọn ìbẹ̀rù ọlọ́run náà innama yakhsha Allaha min ibadihi al-ulama ẹnìkan kì í pààrọ̀ àwọn nínú àwọn ẹrú ẹ̀ àfàwọn onímọ̀. gbọ́dọ̀ bá ti wá rẹ̀ nìkan tó ló ń kọ́ nípa ẹ̀sìn tó torí pé níta ń pè ní mà èsì kọ́kọ́ kọ́ máa kọ́ kọ́ máa kọrin kọ́ máa tẹ́ra rẹ jẹ kọ́ máa kí alukurani kékuké kọ́ máa sọ báwọn èèyàn ikú ọlọ́run sọ báyìí anábì sọ báyìí lórí irọ́ àbí lórí òótọ́ náà yóò di yóò. ìmọ̀ náà wà dà torí ẹ ẹni tí tó bá ní mà lódodo tí wọn máa bẹ̀rù ọlọ́run wọn ni ìbẹ̀rù ọlọ́run tí wọn bẹ pẹ̀lú èèyàn onáàlámì kan gbòógì eléyìí tá a máa fi mà ìpínlẹ̀ agbájá mọ́ ọlọ́run nípa apá mímọ́ rẹ̀ torí pé ẹni tó bá mọ̀ lọ ó yẹ máa bẹ̀rù rẹ̀ ni kéésì bí yorùbá ṣe máa ń dásà pípẹ́ ẹni tó bá mọ̀ lọ gan òun ló tọ̀nà ń sẹ̀ ẹ̀wò nítòfin sọ ni pé ẹnikẹ́ni tó bá ti lè mọ̀ lọ nípa apá mímọ́ rẹ̀ àwọn ni máa bẹ̀rù rẹ̀ tó máa jìnnà sí ní tóní kọ́ máa sí tó sì máa gbárùkù sí ní tóní káwọn sí kéésì báwọn èèyàn ti wá sí máa dásà ikú ẹni tó bá mọ ọlọ́run ló tọ́ ọlọ́run sẹ̀ a'udhu billahi minash shaitanir rajim. ẹ̀rí tí ìyẹn bá jẹ́ni tí ń bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ó máa ń lé ní jìnnà sáti máa ṣẹ̀ ó máa ń lé ní jìnnà máa torí wọ́n ní ó máa ń dà gẹ́gẹ́ bí ó máa ń dà gẹ́gẹ́ bí ọlọ́pàá ni ọlọ́pàá tó ṣe pé wọ́n tí wọ́n tó bá rí i pé èèyàn ti fẹ́ gbà pé ìrántí ọlọ́ yọ ọ̀rọ̀ yẹn létí pé máa sì rántí ọlọ́ bẹ́ẹ̀ ni bẹ̀rù ọlọ́run ọba rí tí a bá ti fẹ́ fojú ọ̀nà alẹ́ tí a fẹ́ ti gbẹ sọ́nà ìbẹ̀rù ọlọ́run yóò máa sọ fún yàn pé o ti fẹ́ kó lójú ọ̀nà tí a bá ti fẹ́ gbàgbé láti máa sì rántí ọlọ́run tábìlì ó bẹ̀rẹ̀ sí tí gbogbo rẹ̀ pa búrọ́ọ̀sì ọlọ́pàá yẹn ni ọmọ aràn létí sì rántí ọlọ́run o ti fẹ́ fojú ọ̀nà alẹ́ o kí ẹ bọ́lá ọ̀bẹ ẹlẹ́dàá ti sọ. So nínú suratul A'raf wọ́n ní illal ladhina ittaqaw idha massahum ta'ifun minash shaytani tadhakkaru fa idha hum mubsirun ó ní lájọ́jú àwọn ẹni tí ń pààyọ̀ lọ ní ìgbà tí àṣetán tó bá fẹ́ fọwọ́ bá wọn tó fẹ́ mú wọn kó òjò wọn lọ́nà ní kíá ẹni wọn rántí látàrí ìpayọ̀ ọlọ́run ọba tí wọ́n ní ní wọ́n bá dẹni tó ṣe é pé ó ríran tí sì ń ṣe ń tọ́tọ́ tó dènà sí ntọ́tọ̀ wọ́n àdáni tó ríran tó ń ṣe ntọ́tọ́ tó dènà sí ntí ọ̀tọ̀ so bẹ́ẹ̀ ni àwọn ẹni tó ṣe pé wọ́n ń páyà Allahu Rabbul Alamin ẹni tí ń páyà Allahu Rabbul Alamin á rí i pé ṣetán kì í jẹ wọ́n lérí ọjà yàtọ̀ sẹ́ni tó ṣe kì í páyà Allahu Rabbul Alamin wọ́n á gbé ètè ṣetán ni fẹ́ wọ́n mọ̀ wò pé hmm, ibi tó náà wà nìyẹn ó ti wá ṣe dò sínú àná ó ti sọnù pípọ̀ ó ti jìnnà sójú àná kótó wá di pé ọ̀tají ọwọ́ àbí tají kọ́ ọmọ tají tán láti padà sójú àná yọ̀wá rí pé àánú yẹn lọ́mọ báyìí orí rẹ̀ náà ló fi parí ìgbésí ayé rẹ̀ ìbẹ̀rù ọlọ́run tó wọn wá jẹ̀mọ́ ọba nípa àpò rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan iná làbá ti pàtì ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń ṣe eléyìí tí ọ̀dà làbá ti fi sílẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nígbà tó ojú ayé náà ní ìmánì wọn wọn kì í bẹ̀rù Allahu Rabbul Alamin irú wọn nípa àwọn èèyàn táwọn ń bẹ̀rù wọn ò kúkú rá wọn nígbà táwọn bá wà ní wọn máa wá gbénu òkun wọn máa hùwà àbàjẹ́ wọn máa ṣe ńtọ́nà wọn bẹ̀lẹ́dà wọn ọ̀fẹ́ wọn máa ṣe nǹkan tó lè kó báni ohun tó lè lẹ́sìn jẹ lórúkọ pé mùsùlùmí làwọn àwọn gan alayhi wa sallam pé pàápàá ó náà ní pé títí pé wọ́n tako súnà lásán kódà wọ́n ti fi islam sílẹ̀ ọjọ́ ti pẹ́ irú rẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ tó kí wọ́n máa ṣèṣe pé òun ti gbẹ́sìn yìí òun sì tẹ̀lé tà nàbì sallallahu alaihi wa alihi wasallam ṣùgbọ́n tó ṣe pé subhanallah òun náà tún pọkọ̀ subhanallah òun náà gbogbo àdìjẹ gbogbo àfúnjẹ gbogbo àwọn irú àwọn oògùn òfò eléyìí táwọn babaláwo ń ṣe iná lẹ́yìn máa bá pọ̀lọpọ̀ nínú wọn tún ṣe òun náà máa kí fa yóò tún máa kí ọ̀pẹ̀lẹ̀ ìwọ tó lọ jẹ́ mùsùlùm bóòlù fẹ́lẹ́ babaláwo ti ṣe rí amúrúkọ rẹ lásán ọyọ kù níbi àtijọ́ ni ọyọ kù nínú àtijọ́ sẹ́bọ̀ lópin ìgbà tó bá ti jẹ́ pé ìwọ orúkọ lásán ló fi ṣe Islam ìwọ náà ò ń pe fa ìwọ náà ò ń pe ọ̀pẹ̀lẹ̀ ìwọ náà gbogbo nǹkan tí àwọn tí wọ́n ti àwọn ẹni tí wọ́n sáwó wọ́n máa sọ pé à ó sì ń bẹ́ẹ̀ náà àwọn mùsùlùmí o kódà àwọn táwọn náà jẹ́ àfa kódà àwọn táwọn náà jẹ́ lèmáàmù sẹ́rí pé ọmọ ẹgbẹ́ àwọn làwọn náà nínú ẹgbẹ́ ológbò ni nítorí pé kí ni wọ́n wò pé ẹnìkan kan rà wọ́n ìdí nu tó fi jẹ́ pé wọ́n hùwà àbàjẹ́ wọ́n tẹ̀síwájú pé níjó de wọn sórí ibú rọrùn a'udhu billahi minash shaitani rajim. ẹ gbé pamọ́ gbé pamọ́ gbé pamọ́ lérò pé ẹnìkan kan òkúkú ní rí nígbà tó gba ayé bá wàá sá aṣọ ògùn wàá sá mára bàǹtí wàá sá wa pọ̀fọ̀ ní mẹ́sàn-án wà ẹ rí i pé àwọn olórí ibùdó à nìyẹn olórí ibùdó kìyàmù lẹ́yìn nìyẹn nígbà tó ń pọ̀fọ̀ lóru kí ló ń ṣe tahajjud lórí wọn tán tó gèdè tán tó gbogbo ẹ̀ tán kan ìgbàgbọ́ rẹ̀ onáà ní pé tó ń sẹ́wọ́n ní òní jẹ́ kó òun kú léwu torí pé ìran agbónúkú kẹ́ kú léwu ìran àkàlàmọ́gbó kan sì ní sáláì lẹ́gbẹ̀rún ọdún ọ̀daràn burúkú àwọn bá bàbá ńlá rẹ̀ gbónúkú làwọn àwọn ìyá ńlá rẹ̀ àkàlàmọ́gbó làwọn wàlà hàwùlà wàlà kú wàtà ìlà bìlà. tó bá ń bá àwọn tó bá àwọn sallallahu alaihi wasallam yóò àwọn subhanallah àgẹ́ni burúkú ọmọ títí yóò yóò hàn nítorí tí ọba hàn sára lé ní hàn sára ta ìsì máa tètè hàn sára lé jọ ara ta lọ. àṣírí tú ọ̀hún ni ni o ṣètánì ló ń lọ tilẹ̀ jẹ́ pé nǹkan yẹn ti wà lórí ti lé lógún ní í sì ń lọ ọ̀daràn àwọn sọgbà àwọn ọmọ wò iná lọ gbọ́rọ̀ kù tẹ̀sí ọlọ́run ládùúgbò nílùú lágbègbè ẹ̀rí pẹ̀lú wọn náà bọ̀ wájú àwọn mọ̀nàfíkì àdínì àwọn ọ̀daràn àdínì ẹ̀ńdá pẹ̀ ẹ̀sìn yín gan yẹ́n ní fi ń ṣe ẹ̀ńdá pẹ̀ ọ̀pọ̀ ní máa pè ẹ̀ńdá pẹ̀ gbogbo òògùn ní máa ṣe gbogbo ẹlọ́gbọ̀gùn ẹ̀sẹ̀ Islam ní kíkí ọ̀pọ̀ inú ọ̀daràn ọmọ wala hawla wala quwwata illa billah àṣírí ń bọ̀ wá túnjọ kú rẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àṣírí rẹ̀ ní tú títí dọjọ́ kú ikú máa tú àṣírí èèyàn torí pé ẹni tó kú kò ní sáǹfààní fún nígbà tí ọmọ pọ̀ là ní ń bọ̀ tí ọmọ pọ̀ tún là ní ń bọ̀ àǹfààní ò ní sí fún láti sọ pé gbogbo ògùn yẹn bí tá a kó pamẹ́ gbogbo kíní ọ̀yẹ́ tètè lọ́kọ́ tètè lọ́kọ́ torí tí mo bá kú káwọn èèyàn mọ̀ rí àfà làṣírí ọ̀pọ̀lọpọ̀ fi máa tú lẹ́yìn fún wa. irú àwọn ẹni kú nínú jàǹbá ọkọ̀ tọ́lá tó lórúkọ pé a ah, ẹni tó kú ní mùsùlùmí ni o ọ̀rẹ́ náà ni o tọ́lá tó ti fi sáti bẹ́ẹ̀ sọ ní ara wọ́n bá gbọ́ ní ọ̀gá rẹ̀. ń dè náà ni máa di alùsùn náà ni máa alùsùn náà ló ti títí tí gbogbo fi ló fi alùsùn náà wọn náà ní kó máa júbà fáwọn òòtà pópó alùsùn náà ni wọn máa júbà fún òye ìbàdàn alùsùn náà ni wọn máa bá wọn sọdún ọ̀sùn òṣogbo alùsùn náà ni wọn máa bá wọn bọ alágẹmọ alùsùn náà ni wọn máa bá wọn tẹyọ alùsùn náà ni wọn máa bá wọn sọ̀rọ̀ alùsùn náà ni wọn máa bá wọn tẹsàkó alùsùn náà ni wọn máa bá wọn tẹgbó alùsùn náà bò àbí alùn náà àwọn máa ná akọrọmọkùnrin islam yìí ṣe ẹ̀ta jẹ́ islam yìí ṣe ẹ̀ta jẹ́ islam yìí ṣe ẹ̀ta jẹ́ ayé bíkọ́ tó mùsùlùmí jẹ tó fi ti jọ kú rẹ táwọn mùsùlùmí tò kí wọ́n ti sọ láti sọ ọ́ wọ́n láàyè wọ́n láàyè wọ́n láàyè kò sí ọlọ́fààní. torí tá a bá tẹ̀sí ti sọ láti sọ máa ná la kò nílò àkànní gbẹ́rọ̀ lẹ́tàrí báwọn ọmọ ni torí tá a bá bímọ táwọn sọ láti sọ ẹ̀ la agbèdo bẹ̀. torí délé ọdọ wa wa ọdọ gbéra rẹ mùsùlùmí gidi wọn náà sọ wá lò tó sóògùn òfò lò tó sóògùn àdán lò sóògùn orí ibu agbọ́dọ̀ àwọn ẹgbẹ́ ti fi ra wọn hàn báwo làwọn ó ti kú làwọn oògùn òfò làwọn bá kú. àwọn ẹgbẹ́ mùsùlùmí gidi ń tọ́wọ́ tàwọn eléyìí ti clear bó wàá lè tiẹ̀ tó ń tẹ̀wọ́ rẹ dànù. òfin mùsùlùmí káàkiri lásán tí wọ́n ń kíláàsì káàkiri lásán tí tó kùn bí ìdánilẹ́kọ̀ọ́ káàkiri tí ẹ bá fẹ́ ṣe islam yóò dúró gidi ni o yóò dúró gidi ogun kọ́ pé kọ́jà ọ̀rẹ́ ó lékún sí kojú yẹ ọ ogun kọ́ sí pé kíkọ́ bò lékún sínú tọ́lọ̀ ọ̀bọ fún ọ ogun kọ́ sí pé kò borí ọ̀tá tọ́lọ̀ sọ pé yóò borí rẹ ogun kọ́ sí sí tẹ́lẹ̀ nípa ọmọ ọjọ́ tẹ̀lẹ̀ kó tẹ́lẹ̀ tó tẹ̀lẹ̀ ẹ̀ fóògùn náà dà tá ló gùn fògùn àdánù àwọn bàbá rẹ̀ sọ́sọ́ òkùn títí tó ń pa wọ́n tó yẹ bàbá mi pẹ̀lú àwọn òkúlà báyọ̀ fún mi sọ òkú ikú tó fi kápá rẹ̀. ikú pa wọn ó pa àwọn bàbá rẹ̀ tí wọn náà mọ̀ kọ́mọ kàmàkà ni jẹ́rẹ́ mọ̀. ẹ̀sìn àwọn wa lọ sí a máa bẹ̀rù wọn àní bẹ̀rù àwọn ọ̀ a máa tẹ̀sí wọn nítorí pé kí ayé lẹ́sìn yẹn kò jẹ́ mi. bí wọ́n ti pa ìlànà ọ̀pọ̀ níjọ́ máa ṣe sí ìsìlámù nù yà máa ń wọlé pé sẹ́nìkan rí mi sẹ́nìkan ọba bá tí ọba rí ọ Allahu Rabbul Alamin kọ́ káwọn ọ̀mbrẹ́là dábì borí tí òbí ní yí ọlọ́n pé wọ́n lọ wà ń bẹ̀. kágbìyànjú láti wá tapoli táàtà borí tí màlẹ́kà ti ń kọsẹ́ wálé òfin ní màkà wà lẹ́ńdà wò. ká máa rámú ká máa gbóhùn sókè ká fi máa pọ̀pọ̀ kí màlẹ́kà òfin má máa ń jọ́kọ̀ọ́ lẹ̀ ṣé gbogbo ẹ ṣeéṣe kò lè ṣeéṣe oríṣi ẹlẹ́yìí báyìí ẹni bá fẹ́ sin lọ́rùn tó fẹ́ jẹ́ mùsùlùmí òdodo kó jẹ́ mùsùlùmí òdodo ẹni bá jẹ́ pé ń tara rẹ̀ dànù tí ò fẹ́ ṣe Islam tẹ́ pé oògùn orí ibú ní gbé ká dákun fi hàn àwọn mùsùlùmí kéwèé sara wọn jẹ́ kí kálukú sinmi lórí pé àwọn olówó kò ẹlòmíì fi Islam sẹ́ẹ̀ wọ́n ni ẹni tó lọ sóògùn àdánù ọ̀nwá ọ̀fẹ́ ká oògùn àfẹ́ẹ̀lì lọ́nà tó ṣe pé yóò gbé láti nàìjíríà yìí yóò lọ dáhùn sọ́kàn nínú àwọn àlú òyìnbó yóò gbé láti nàìjíríà yìí yóò lọ gbé sọ́kàn nínú àwọn Latin American countries lọ́nà tó ṣe pé wọ́n gbé kokéè tó máa gbé kokéè yẹn ọ̀fẹ́ tó tó yìí kò tẹ̀ ní jẹ́ kó wọ́n gba airport kankan kọjá ambọ̀sibọ́sì pé wọ́n sọ yìí pé àtìrí tú. bàbá sẹ́yìn mùsùlùmí náà máa ronú òfò báwọn bàbá tọ́ba ti ọ̀há rí ṣe tó ti pé àwọn ọ̀gá rẹ̀ nínú yíya ọ̀daràn kò sẹ́ni tó rírú ẹ̀ ṣe rí. àìjẹ́lẹ̀ ẹ̀bá ti gbọ́ pọ́mọ nàìjíríà kún ẹ̀wọ̀n nílùú òkèèrè ẹ̀bá ti gbọ́ pọ́pọ̀ ọ̀pọ̀ ọmọ nàìjíríà náà ti padà nù nílùú òkèèrè látàrí pé wọ́n gbé wọ́n gbé àtíkè ìbílí wọ́n gbé ọ̀lú tiwọn tọ́lá táwọn náà lọ́pẹ̀ kan tó wà lè lò ní ọwọ́ ti bà wọ́n. tọ́sí gbogbo eléyìí báyìí tọ́ba wa kó àdánù jọta owó tó yẹ pé oògùn òfò náà là ń ṣe sí kótó ti pa ni oògùn àdánù iná ìlàgbéjẹ pa afẹ́káfẹ́ rí kó gbé wa ká bára wa níbi tá a lọ láì jẹ́ pa àwọkọ̀ gbogbo ẹ̀ bá bá kó oúnjẹ tán wọ́n máa kọ́ nǹkan mọ́sálásí ọmọ akọ̀ǹsẹ̀ náà lọ́wọ́ fẹ́ sìn ṣé owó fún lọ́lọ́wọ́ bá bùkátà káfí rẹ̀ sí lọ́ọ̀nì ṣé owó àtàn lọ́lọ́wọ́ bá bùkátà pé káfí gbẹ́sìn òǹgà rẹ̀ ọlọ́wọ́ bò bùkátà rẹ̀ ọlọ́wọ́ bò bùkátà rẹ̀. àwọn mùsùlùmí ẹ̀rí pé àwọn ẹ̀kọ́ tó ń kọ́ lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ti tó wọn ó ti tó wọn gbọ́gà wa bó ti ṣe jẹ́ pé òun lọ́lọ́wọ́ bá tó ń ti bó ti ṣe jọ́gà wà nù gbogbo òdodo oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ sí eléyìí tí ewúyàn àwọn àpọ́njú àwọn àṣòro àwọn àdààmú gbogbo sí sallallahu alayhi wa alayhi wa sallam irú ìyàwó a afẹ́ jẹ́ àwọn àwọn wòye pé ó yẹ ká ayé ni ká kan má ṣẹlẹ̀ sí wa kí kan má ìní ọmọ ìrójú kan má ọ̀gẹ́sẹ̀ kèsìlẹ̀ ayé bọ́bá ti ṣẹlẹ̀ sáwọn ọ̀gá wa àwọn awakọ̀ táwọn máa wá wóògùn orí ibú kankan kálí bá a sórí ibú a máa pé kóògùn kó gbé kó gbé kó gbé kọjú orí tiwa kọ́mọ ṣẹlẹ̀ sáwa àtọ́gùn káwà tó lè ṣe bẹ́ẹ̀ ni kò sí torí tó bá jẹ́ kóògùn káwà tó lè ṣe bẹ́ẹ̀ àwọn kan bá máa gbáyé wọn ò ní sáré láéláé wọn bá máa gbáyé òṣì bá ti ta wọn láéláé wọn bá máa gbáyé ikú ò ní jẹ tiwọn láéláé àmọ́ kò rí bẹ́ẹ̀ wọn máa jẹ alẹ́ náà من قبلك الخلد أفإن مت فهم الخالدون أقول فنك قيام أقبل عليك بلكسي سيدنا النبي محمد صلى الله عليه وآله وسلم سيدنا أباكو أو أن تنتقكم وما بلاي لاي لاي بكنا النبي إبراهيم عليه السلام أوصى الله رب العالمين فأبا بارك أو èèyàn rẹ̀ tí ọmọ ọlọ́run ó ní wa ìdá amárẹ́tò fẹ́hùn ẹ̀ṣin tí mo bá sáré ọlọ́run ló máa ń wò sọ̀bẹ́ẹ̀ náà àdáwò ń bá àwọn àlùbí ọlọ́run lóríṣiríṣi ẹnìkan ànábì ọlọ́run Nuh alayhi salam ó tú rẹ̀ ló tó bẹ́ẹ̀ tó máa rẹ̀ fi parun pẹ̀lú àwọn ẹni tó parun bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ parun ànábì Lut alayhi salam tàwó rẹ̀ parun bẹ́ẹ̀ náà ni ẹ̀rọ ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ojú ayé rẹ báyìí inú gbogbo ọmọ rẹ ti dáná ẹsì gbogbo lọ́dún ọmọ rẹ tó ọmọ àwọn àná. tún á ṣẹlẹ̀ pabambari lọ́jọ́ kan fáfà wọn bá nàbì sallallahu alayhi wa alihi wa sallam nígbà tá nàbì jókòó sáré àwọn ìyàwó rẹ̀ Fatima ti lọ bá nàbì sallallahu alayhi wa sallam anabi wa rọra Fatima ọmọ lọ nígbà rẹ́rìn anabi náà bá rọra rẹ́rìn Aisha ti wá ka mọ́wọ́ torí mọ̀ àwọn obìnrin pẹ̀lú owó tí wọ́n rẹ́rìn tí wọ́n fọ tó àìsọ òrèsì rẹ títí táwọn fi kú màtàlá bí wọ́n kú tán lọ́wọ́ pé Fátímà ah, ìyá kọ́ mi ọjọ́ kan báyìí báyìí sẹ́yìn àti bàbá yín ń sọ̀rọ̀ jẹ́jẹ́ níbi táwọn ìyàwó ànábì tá a ti jókòó pẹ̀lú ẹ̀ ànábì náà ẹgbẹ́ mi náà fún kí ni táà sọ́ńdọ́rà tó pa yín lẹ. subhanallah Fatima radiyallahu anha ó ní ah, à tẹ̀lé abínú táà àwọn ilé èmi náà tó kù ìyàwó kú sọ pé mi ní kú nítorí pàmí lẹ́rìn lẹ́yìn lápẹ́ ikú ikú ti gbọ́dọ̀ jẹ́ sí wọ́n tàbí ìró òdùnnú ikú ẹ̀ńtà lẹ́bi fún mi ro rẹ̀ nu lọ́wọ́ àgbè mí nú ànábì náà fi rẹ́rìn músẹ́ subhanallah torí ẹ̀ a rí kò sí gbogbo àdéhùn tó lọ́ọ́ bá fún gbogbo àmì wò tó lọ́ọ́ fẹ́ yẹra fún. tí o fi ń torí rẹ lọ sógun orí ibùtọ yọ kúrò nínú Islam wọn máa yọ tẹ́lẹ̀ tí ọ̀rẹ́ ni àfi tọ́lọ̀ wọn bá kọ wọn ò bí ìyá aláìyá ògùn náà dá tí ó nìkan máa tẹ́lẹ̀ tí ọ wọn ò bí dá wọn ò fi olóògùn náà dá. ògùn kò wọ́n sí tí ó pè tí ọ̀rọ̀ sọ pé ó ti ọ ọmọ ìṣọ̀ tó wá sí wàhálà káwò. ọ̀gbọ́n tọ́lọ̀ sọ ni nínú hadithul qudsi ọlọ́wọ́n bá sọ pé wọ́n máa wọ́n bá péjọ ẹni àkọ́kọ́ wọn àti ẹni ìgbẹ̀yìn wọn lórí ipá àwọn fẹ́ẹ́ fi nǹkan kan sí ọ láǹfààní wọn ò ní rí àǹfààní kan sí fún ọ yàtọ̀ sí tọ́lọ̀ ti sọ pé yóò sí ọ. tí gbogbo ẹni wọn á péjọ pé báwọn bá tiẹ̀ jẹ àwọn olùgbà wọn fún ọ di ìdájà wọn ò ní rí nǹkan kan sí fún ọ yàtọ̀ sí tọ́lọ̀ ti kọ wọn ò bí yàrá yà wọn dà. ìmánì nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ní ìmánì ẹnìkan lásán lọ́pọ̀lọpọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo jàǹká àwọn fi máa dẹ́rù bọ̀ gbogbo pàǹtí òfò wọ́n fi máa dẹ́rù bọ̀ tọ́ba ní imáni òdodo ọmọ pé nǹkan kan ò lè sí àfin tó ń bá fọ kí wọ́n fẹ́ sọ adédìí ogun ìwọ tó ti gbọ́ náà ń gbọ́. wọ́n gbọ́ ní ọmọ pé nǹkan míì yàtọ̀ sí ọ̀wọ́ lọ́jọ́ ló ti gbọ́ náà gbọ́. kí wọ́n tó ní bẹ́ẹ̀ rọ̀ náà. ọba tó ṣe tọ́wọ́n ká ló fi ọ́ kò bí ẹnìkan dáa tí ó di lọ́nà gbogbo àwọn ológun náà ló sì mẹ́lẹ̀ yìí ṣùgbọ́n ti yí ẹni tí ń tàyà jẹ ẹni tí wọ́n ń tàjẹ́ ni kọ́ lọ́n má jẹ kó kú ságọ̀ kọ́ má lórí àgọ̀ báwọn náà sọ pé kú pa babaláwo bí ẹni pé kò ní fama ọ̀pọ̀ ń ṣègùn bí ẹni pé kò lérogi kí wọ́n ní fáwọn lè ṣe wájú kú wọn ò bí bàbá pánàdà kí wọ́n gbógi lè ṣe wájú kú wọn ò bí dáa gbàdá àwọn awó sùsùn àwọn olóògùn òfò wọ́n ní kò sóògùn torí ti kú sí àkókò ìyàjú ẹ̀ olóògùn olórí ta ikú náà náà olóògùn olórí ti bàtẹ pé kíkọ ọmọ ti ra ilá láfíríkà tá a wà yìí ó tó bẹ́ẹ̀ àbí tá a bá sun bí tẹ̀ fún wa. sọ̀tọ́rí pé gbogbo nǹkan tó wà ọba bá fẹ́ kọ́ wa láàyè ọ̀sẹ̀ náà ni kò sí nítorí lọ́nà bẹ́ẹ̀ mọ́tò mọ́ ogun òní pé yóò di ntọ́lọ̀ ń fẹ́ lọ́nà ẹ dákun kí á nì. ọmọlọ ni tí ọba jẹ dáadáa ń bọ̀ ẹnìkan ọ̀fẹ́ kó dọ́dọ̀ rẹ ọlọ́run ti pé dáadáa ò dọ́dọ̀ rẹ wọn ò bí ògùn náà dà ọ̀dọ̀ ta ni ti ń bọ̀ ọ̀dọ̀ ọlọ́run ìdẹ́gbà ìdáná pípọ́ máa bọ̀ wá bọ̀ òbí di lọ́nà tó kọ́ tí jakujaku

eléyìí tó ṣe pé wọ́n ti ń ṣe hajj wọ́n náà rí ṣe ń bẹ̀ ó tún wá dé tún wá dé aláìlérò ọwọ́ ara rẹ̀ aláìgbádùn wọ́n náà ló tún wá lọ lé babaláwo babaláwo wá ní ẹmú owó ẹ̀dá ní ẹ̀sìn ọ̀dà àdúgbòrì rẹ̀ ti dàrú ó sì gbádùn wọn láàyè lẹ́yìn ọ̀rẹ́ ńlá bọ́lọ̀ ṣe fún ọ ọ̀rẹ́ ńlá ọ̀dúnrún ńlá láti bẹ̀rẹ̀ ńlá jẹ́ ọlọ́run dákun má bàtì wá jẹ́ mùsùlùmí wọ́n Allahu akbar bọ́ọ̀lù tí a wí yẹn ó yẹ kí kálukú wọn lọ mọ túmọ̀ rẹ̀ à ń sọ pé Allah ẹlẹ́dàá wa akbar ọgbọ́n mi ti gbogbo nǹkan lọ kí n máa wá ká Allahu akbar kò sí bẹ́ẹ̀ ní àtàwọn mùsùlùmí pé Allah ọba nǹkan akbar olótóbi nǹkan lọ ó ń di pàǹtí máìkì ó kó òka ṣètọ́ni ó kó sọ́wọ́ ó ń pe ó ń pe ó ń pe gbólóhùn àṣetọ́ni lẹ́nu lójoojúmọ́ kó tó sùn nígbà tó bá ti dí ọ̀dà tó pọ̀ gbádùn ọlọ́run sọ̀rọ̀ ìfọ̀ ọ̀sẹ̀ ọ́ mùsùlùmí ìwọ wá sọ pé jíjẹ́ mùsùlùmí kò já lọ́dọ̀ rẹ̀ kò já lọ́dọ̀ rẹ̀ bíi kọ́ ọ máa tún ṣe ń tọ́ bá àwọn bàbá rẹ̀ lórí ẹ̀ àwọn bàbá àti ọ̀pẹ̀ tó ti kú nu wọn ọ̀ bàbá mi bẹ nu náà báyìí torí pé kò sí islam ìyá mi nu náà wà kò sí islam kù bàbá wo wà ní bàbá màmá wo ń bàbá rà tó bá rẹ lẹ́yìn tá a bá bàbá lórí ẹ̀ tó bá bá bàbá ìwé tí wàá bá ní kété tá a gbé wọn sáré pé àlìsánná bàbá wa o lórí ọmọ ẹgbẹ́ ẹsẹ̀ fáàrí bàbá wo màmá wo màmá tó ti pé kò forí kalẹ̀ fọlọ́ rí bàbá tí ò sí Allahu Akbar rí bàbá àwọn tó tó tó tẹ̀ wí ọlọ́dọ́dọ́ kò tẹ̀ ẹ̀sẹ̀ sí òdodo. a máa ka àwọn ilé ẹ̀sìn kẹ́wọ́ ike bí tiwa ṣe ta tọ́ bàjẹ́ o kí tiwa ní kúkú bàjẹ́ fúnilà kẹ́yìn ó ṣe bẹ́ẹ̀ kò ní ṣe bẹ́ẹ̀ Islam ọgbẹ́tanjẹ́ o Islam tọ́ọ̀bà ṣe kò ṣe tọ́ọ̀bà ní ṣe pàtì kò èso ní bùkátà wa àwa là ń bùkátà rẹ̀ bí gbogbo ẹ̀rẹ́ tí wọ́n ń ṣe kọ́fí sórí rẹ láyé kọ́fí sórí rẹ láyé iná làwọn náà gbọ́dọ̀ gbìyànjú káwọn náà kọ́rọ̀ tí wọ́n má jà tábàámà káwọn náà Islam káfí sórí rẹ ni. ṣùgbọ́n ẹni tó bá ní Islam ò dé wọ́n gbogbo pálapàla gbogbo játijàti gbogbo pàǹtí yóò pàtì. wọ́n á bọ́ wọn jó oníṣòwò rẹ láyé láì jẹ́ kó o ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kó o máa parí kó o máa parí kàníyà rẹ̀ wọ́n dá wo ṣebí òun ti ń dá pàlàpàlà wò fẹ́ Islam náà wò kórì ọlọ́wọ́n bá máa sọ ọlọ́wọ́n máa dáàbò bọ́ ẹ̀gbọ́n tó lọ sọ ni ó ní lè ìlà fi Quraysh ìlà fi him rihlata shita'i was-sayf falyabudu rabba hadha al-bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf àwọn ṣáájú kí islam ò tó dé wọ́n máa ń rìnrìn àjò oríṣi méjì wọ́n rìn alákọ̀ọ́kọ́ wọ́n rìn lọ sílẹ̀ sham wọ́n rìn ẹ̀kejì lọ sí ilẹ̀ yemen lórí káràkátà ọlọ́run wọn pàkíyèsí wọn ẹgbọ́n rẹ̀ ń ṣe òòtà rẹ̀ ń sìn nítorí wọn yìí ta kàába kọ́lọ̀ sọ wọn nàbì sallallahu alaihi wasallam ṣàgbà ńlá yìí òòtà kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ọgọ́rùn-ún mẹ́ta ó lé ọgọ́ta. ńlọ́wọ́ aláyìí ká kàába ẹ dákun pé èèyàn yóò ṣèṣe tọ́wọ́ àfùgbà. tọ́ ọlọ́wọ́ sọ pé àwọn òṣìṣẹ́ ń bọ̀ tẹ̀kọ́ lánàá wa ọba tó ní léyìí ní kẹ́màsì Allahu Rabbil Alamin tó ní kàába ní kẹ́màsì. kí ló dé tàbí gbọ́dọ̀ máa sìn ọlọ́mú ẹ̀rí méjì wa alladhi at'amahum min gbogbo káràkátà yín kò tó pété di ọlọ́pàá yín ọlọ́run ní ń bọ̀ yín. wà á mẹ́nà omi ọ̀hún onílọ́ba tí ń sìn fún ọ ní fàyàbalẹ̀ tí ò jẹ́ kí wọ́n jẹ́ ní tí ìbẹ̀rù tí ó bá tiẹ̀ jẹ́. ọlọ́run ló máa ń fini láyàbalẹ̀ ọlọ́run ọba ló máa ń tóni ni kí ló dé lọ́jọ́ pọ̀ ló ń sọ̀rọ̀ fún wa nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ là ń pè ọlọ́run tọ́jú wa nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ là ń dúpẹ́ fún ọlọ́run ọba ló sọ wa nǹkan mi tó yàtọ̀ sọ́lọ̀ là ń fẹ̀yìn fún. sẹ́yìn àwọn àlè máa ṣe bẹ́ẹ̀ tó sì bá dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́run ọba bí kò lè ṣe é ṣe o. ẹ̀sìn ọlọ́run eléyìí tó ọlọ́run ọba fi sanu wáyé alìsílám wọ́n yìí fọ̀rọ̀ ẹnu lásán sí. wọ́n yìí fi àkọsílẹ̀ rẹ̀ nínú òwe ìdánimọ̀ wọ́n yìí fi ṣe wípé nínú identity wọn á lẹ́sìn rẹ̀ islam di mùsùlùmí àti kò islam torí islam wa ní ní gbangba wa Agbọdọ jọ pé islam lọ́wọ́ à ń bẹ̀ agbọ́dọ̀ kí ẹ̀tàn jẹ kọ́ra ìbá tiwa a ti gbọ́dọ̀ máa dàkíyèsí pé àwọn tá ń bẹ lónìí tọ́ba kan àní sí ma ọwọ ń tá gbélé ayé ṣe náà ló kù bó ti fún ẹni ọlọ́run kò tètè mi pẹ̀lú tìyín ní dáadáa ọlọ́run kò lè ká lè mójútó ẹ̀sìn islam wa ẹni tí máa ba islam èèyàn jẹ́ ó kéré ní àbó tóbi ọlọ́run máa fi sàdánwò fà wá. aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه سرا وعلنا تفلحوا غدا مع المفلحين يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله ننك تتما جكي وكيا كدو جو قولون وبالي داوا ناني ريناكا ريناكا ìtumọ̀ rẹ̀ nínú kéèyàn fojú sí fífẹ́ ìkẹ́ ọlọ́n kéèyàn ó sì fife ike ẹran kan àti rì kótó wípé kí mọ́mìnì kan ti táǹjìnà sí ń tọ́lọ̀ wọn bọ̀ fẹ́ á sì tún ọ̀ràn kan dáadáa lọ́dọ̀ lọ. ríran kan dáadáa lọ́dọ̀ lọ ó lẹ́nu ká wò yí pé àwọn dáadáa eléyìí tó máa ń ṣe fáwọn ẹrú rẹ̀ àwọn náà fẹ́ nípìn bẹ́ẹ̀. àmójúkú tó máa ń ṣe fáwọn ẹrú rẹ̀ àwọn náà fẹ́ kọjá tiwa. bí ẹ bá lọ́n ti ṣe sọ yí pé amman huwa qanitun آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه ọlọ́run ní sẹ́ẹ̀lì fi wọ́n wéra wọn ni ẹni tó gbogbo ooru. yóò máa jí lẹ́ni tí forí kalẹ̀ fún Allah lẹ́ni tó ń dúró sẹ́sìn fún Allah tí ó máa bẹ̀rù tí ó sì máa ń bẹ lọ́dọ̀ lọ. wọn dọ́gba pẹ̀lẹ́ gbogbo ooru rẹ̀ oorun máa fi sùn kìí sì gbà kan rántí ọlọ́ kìí sì ran kan dáadáa tó wà lọ́dọ̀ وني ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا أن جاءت معك إكي الله واتي ما ذلو ياتين بلو آه ياتين بلدول دولي قلت صرفو قبرو قلي قدعو تليه الله زكي ودعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين أما الله لن تنبالو ẹ sì máa pè é lẹ́ni tí ń sojú kòkòrò dáadáa tó wà lọ́dọ̀ rẹ̀ dájúdájú ìkẹ́ ọlọ́ọ̀ ó súnmọ́ àwọn olùṣe dáadáa ọlọ́run ẹlẹ́dàá á tún sọ nínú sóràtù Zumar wọn ni qul ya ibadiya alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah inna Allaha yaghfiru dhunuba jami'a innahu huwal ghafurur rahim sọ fún wa ikọ̀ ẹ̀yin ẹrú ọlọ́ọ̀ ẹ̀yin tó yẹ kí ẹ ti sàrí kúndá lórí ọ̀rọ̀ ara yín ẹ ti gun kéré kọjá ewé ẹ ti sàbẹ̀rẹ̀ ẹ má sàrè sínú níbi ìkẹ́ ọlọ́run torí pé ọlọ́run á máa ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ tájúdájú aláforíjì ni tọ́lá àforíjì ni tán àtúmọ̀kẹ́ni á rí nínú àwọn èèyàn ẹnjẹ́ kó ti sẹ́lọ̀ ó ti fẹsẹ̀ rẹ̀ jágé ọtí ni zina ni ẹ̀bọ ni gbogbo rádaràdà pálapàla ni yóò máa sọ pé ah bọ́lọ̀ ń bá tiẹ̀ máa ń ṣàforíjì sẹ́wọ̀n mi lọ́lọ́run bó foríjì bẹ́ẹ̀ ni ọlọ́run bó foríjì ọ̀ tí ọba ti padà kúrò nídìí ẹ̀ṣẹ̀ tó sì ń bẹ lọ tó ń tọrọ kó forí jìn ọ tó sì sọ̀rọ̀ sínú tó ara kan pé inṣàlá inṣàlá ọlọ́wọ́ bọ́ sàmójúkúrò fún ọ yọ sàmójúkúrò fún ọ lẹ́yìn ẹ̀ṣẹ̀ kò sí tọ́pọ̀ nínú ẹ̀sìn Islam tọ́yẹ pọ́ lọ́wọ́ bẹ lẹ́dàá kò lè forí rẹ̀ jìyàn lópin ìgbà tí yẹn bá ti tọrọ àforíjìn tí ọba ti jẹ́ kó kórìí pọ́ǹsẹ̀ bọ́ sọ́lọ̀ inna wọn gba ẹgbàá wọn rọ wa o wọn lọ nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam wọn ni lọ́wọ́ ọsọ yìí pé lọ́wọ́ yà alẹ́ mọ́mìnú máa ń lọ́wọ́ ìmọ̀ lọ́kúbà máa tọ́ màá bí jẹ́nẹ́tì yìí àhà lọ́wọ́ akẹ́ mọ́mìnì máa irú ìyà tí ń bẹ lọ́dọ̀ náà tí ó fi di àwọn ẹni tó ṣẹ̀ mọ́mìnì kọ̀bá ti rán kan pípé òun rà alìjẹ́ náà wọ̀ sábà marú ìyà tí ń bẹ lọ́dọ̀ náà wọ́n lọ́wọ́ yà alẹ́ mọ́ ما عند الله من الرحمة ما قلق من جنته wọ́n ní wáyé káfíìrì náà ma irú kẹtì ń bẹ lọ́dọ̀ Allah kẹtẹ̀rí kan kò bá ti sọ̀rọ̀ tínú níbi àtẹ̀rí kẹ ọlọ́ alimami Tirmidhi ló gbé jáde gbọ̀nà kan tó gún régé eléyìí túmọ̀ sí pé ní ìgbà tá a bá wà láyé ìran kan yóò máa pẹ̀lú bẹ̀rù bá a ṣe ń bẹ̀rù ọlọ́ náà láà máa ran kan ọlọ́ àbẹ̀rù ọlọ́ àmà ran kan dáadáa láti rí gbà lọ́dọ̀ ọlọ́ ṣùgbọ́n nígbà tí kú bá dé ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí gbogbo ẹni tí kú tiẹ̀ ti dé kọjá pé ìran kan iná ni ó síwájú ìbẹ̀rù ọmọ ìran kan dáadáa láti rí gbà lọ́dọ̀ ọlọ́run torí ẹ̀ ẹni tí kú rẹ̀ dé ọ̀rọ̀ dáadáa lẹ́ẹ̀ máa sọ ẹni tí kú rẹ̀ dé ẹ̀ máa ran létí àwọn dáadáa dáadáa tó ti rí gbèsè ayé ah, ẹ̀ máa sọ pé à ee ọlọ́run máa fi tọ́ ba rẹ̀ ebi wọn tọ́lọ́

sallallahu alayhi wa sallam wọ́n ní la yamutunna ahadukum illa àbí la yamutanna ahadukum illa wa huwa yahsunu dhanna billah ẹnìkan ló yàn gbọ́dọ̀ gbà láti kú àyàfi ní ìgbà tó jẹ́ ni tí ń ran kan dáadáa sọlọ pé màá rí dáadáa gbà lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ lọ yẹ kí mùsùlùmí ó kú yẹsẹ kíkọ alákòókò náà sàǹgbà fọ tiẹ̀ fọ ọ ẹyẹ ìyàwó mi rẹ. tàbí wọn mú wọn bẹ́ẹ̀ náà wọn máa wò kúrò náà kí ni wọn ṣètò nìkan wà tó fi ti ọlọ́run sẹ́ẹ̀bà sọ̀rọ̀ dáadáa ẹ̀ràn létí dáadáa tó ti ṣe kọ́lọ̀ àwọn ṣàforíjì rẹ̀ ìdí tá a ti gbọ́dọ̀ máa ran kan dáadáa sí Allah ó náà ni pé ọlọ́run sọ nínú hadith al-Qudsi ó ní ana inda dhanni abdi bi wa ana ma'ahu wa ana ma'ahu hina yadhkuruni ọlọ́run ọ̀bẹ gbogbo. ibi ntẹ́rù mi bá ń rò sí mi ní ọmọ bá mi ntẹ́rù mi bá rò sí mi ibẹ̀ lẹ́ẹ̀ bá mi èmi sì máa bẹ pẹ̀lú ẹrù mi ní gbogbo ìgbà tẹ́rù mi bá sì rántí mi torí ẹ ẹ má kù lẹ́ni tí wọ́n rò pé aburú lọ́lọ́run fún yín tí yín ọba yín ẹ máa ro dáadáa kẹ́lẹ́ bá rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́ torí délé ọ̀rọ̀ àdáwọ̀ máa ń sẹ́ran kankan lọ́wọ́ sí dáadáa sí wa kárí pa wà dáadáa à ń pa pálapàla sí i wọn kàn ra kàn lásán ewu ọ̀dáadá ọ̀dájú kórè nkankan gbà lọ́dọ̀ lọ torí ẹni alimami ibn al-jawzi rahimahullah oni inna masala raji ma'a al-israr ala al-ma'siyah كمثل من رجع حصادا ولم يزرع وولدا وما نكح الإمام ابن الجوزي ó ní àpèjúwe ẹni tí ń ra kan àti rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run tó sì wájú pé ẹ̀ṣẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ ní ní gbogbo gbà ọ̀ràn ní ní gbogbo gbà ẹ̀ṣẹ̀ ní ní gbogbo gbà ọ̀ràn ní gbogbo gbà sọ pé à rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run àpèjúwe rẹ̀ ọ̀dà gẹ́gẹ́ bíi tẹni tó fẹ́ kó èrè oko láì fi kó bọ́ sínú ọ̀fẹ́ máa lọ àwọn agbáko ọ̀ ń lọ ká kaṣú àwọn sẹ́lẹ̀ mi kaṣú tọ́ka lọ lọ́ba gbẹ káko gbé ẹja pa ńlá nítorí pé ọ̀nà ni ọ̀nà ni wọ́n pẹ̀lẹ́ yẹn. sọ bẹ́ẹ̀ ni ẹni tí ẹ̀rọ ẹ̀ka kọ́ ọ̀rọ̀ ọkùnrin dáadáa ọ̀rọ̀ ọkùnrin dáadáa ọ̀tá rẹ̀ sí ni ọ̀rọ̀ ló ń tà ń jojúmọ́ ẹ̀sẹ̀ ló ń tẹ̀ ń jojúmọ́. ọ̀rọ̀ rẹ̀ dàbí àpèjúwe ẹni tó fẹ́ kéré oko láì gbé ko. ó tó dàbí àpèjúwe ẹni tó fẹ́ lọ́ma láì

ọlọ́run ọba ẹlẹ́dàá kó sọ alọ́kan tí wọ́n máa bẹ̀rù rẹ̀ ọlọ́run ọba kó sọ tí ò ní sọ̀rì jínú ọlọ́run ọba kó tún ayé wa rí fún wa torí bẹ́ẹ̀ wa wà ọlọ́run kó tún wa sí wa torí bẹ́ẹ̀ la sí ọlọ́run kó má jẹ́ kí wa ba ọ̀run wa wa ọlọ́run ọba wa kó jẹ́ kárí wa ohun tí ó jẹ́ kárí dáadáa gbà sallallahu alayhi wa sallam torí ọlọ́run ẹlẹ́dàá wa gan fúnra rẹ̀ àtàwọn màlẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà ń ṣe àsọ̀lá fanabi sallallahu alayhi wa sallam allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا وارزقنا اللهم الغلبة على الأعداء اللهم اصلح لنا بلادنا نيجيريا اللهم اصلح لنا بلادنا نيجيريا اللهم اصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله